alhamdulillahi alwahab ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa ọba tó jẹ́ pé wọ́n máa ń ta ẹni tó bá wù lọ́rẹ̀ ọ̀rẹ́ pọ̀ lọ́dọ̀ ọlọ́run oore pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́wọ́n bá àlá òun ni máa wá bùn yàn yahabu man yasha'u ma yasha ọlọ́wọ́n ṣa ẹni tó bá wù lẹ́ṣà yóò wá fún ẹni tó wù ẹni ọlọ́run bá ṣà lẹ́ṣà tó sì fún ẹni tó wù kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ọlọ́run wọ̀lá mọ̀tíyà síwá ọba yìí òun náà lọ́ba tí fún yàn kò sẹ́ni tó tún lè fún yàn ní nǹkan kan lẹ́yìn ọlọ́ gbogbo tọ́lọ́ ń ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọjọ́ bàjẹ́ wasalaatu wasalaamu ala nabiyina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábọ̀ muhammad wa ala alihi wa asahabihi ajma'in kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yìn màá yá mi nínú ẹ̀sìn wa ìtàfi bá ní sọ̀rọ̀ lẹ́ni ọ̀nà ni alhassadu maradun min al'amọ̀rọ̀ bil qalbiya ìlara ìlara kẹta kẹnìmá ni àrùn kan ni nínú àwọn àrùn ẹ̀mí alhassadu ẹ̀yọ́ mi kí ni wọ́n pè ní lara kí ni wọ́n pè ní kẹta ìlara maradun من الأمراض القلبية المدمرة لحياة صاحبه وهو تمني زوال النعمة عن المحسود ìta ń pè ní lára a máa ń pè ní ẹ̀gàn àrùn kan ni nínú àwọn àrùn ọkàn ì máa ń bọkàn jẹ́ bọkàn bá ti bàjẹ́ ara ò ní lálàáfíà mọ́ yọ́ máa wá dùn kan rú fẹ́ni tó bá ní lára yìí ọkàn tó bàjẹ́ yìí látara lára yóò mọ̀ wá dànkarú nínú ayé ẹni tàwé kí ni wọ́n ń pè ní ìlara òun ni tamanni zawali ni'ma anil mahsud òun náà ni kéèyàn ó máa ṣiṣẹ́ lérí bí ìdẹ̀ra ọlọ́run ọba tọ́lọ́run ṣe fẹ́ni tí à ń lara rẹ̀ bí ó ṣe bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ sọlọ́run ọba àlá ọkẹ́ ẹni tó wù pẹ̀lú tó wù ẹni tí ó máa lara nítorí a máa pè lónìí lára òun náà ni pé ìjọ wà lẹ́mìí òun náà ni pé ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún ọmọlàkejì kí ìdẹ̀ra náà bàjẹ́ yọ wà bí ó ṣe bàjẹ́ jẹ́ yọ máa lára pẹ̀lú ọ̀rọ̀ yọ máa lára pẹ̀lú iṣẹ́ yọ máa lára pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn yọ máa lára pẹ̀lú rọ́ àwọn ògidì rọ tóun náà sì máa pé ìrọ́ lòun gbà alùwàhábù ẹ̀yọ́ mi nílẹ̀ sìn wa ẹni tí wọ́n ń lára àti ẹni tí ń lára kálọ̀ lè mà ipe ẹni tí bùn yàn kan tẹ́nì kankan ò sì lè gbà á lọ́wọ́ ẹni ọba bùn òun náà lọ́lọ́ ló fi sọ́ra rẹ̀ ní al-Wahhab ọba yìí àfẹnitówù àfúnlẹ́sìn àfúnlágbọ́yé àwọn yọ́n máa lára rẹ̀ ọlọ́wọ́n afẹ́lómi lálàáfíà àwọn yọ́n máa lára rẹ̀ ọlọ́wọ́n afẹ́lómi nímà àwọn yọ́n máa lára rẹ̀ ọlọ́wọ́n afẹ́lómi lówó àwọn yọ́n máa lára rẹ̀ ọlọ́wọ́n afẹ́lómi ní kàráàmà yọ́ sàpọ́nlẹ̀ láwùjọ àwọn yọ́n máa wá lára rẹ̀ ọlọ́run afẹ́lómi lẹ́wà àwọn èèyàn máa lára ẹ̀ ọlọ́run afẹ́lómi lọ́kọ àfún níyàwó àwọn míì ó máa wá lára rẹ̀ ọlọ́run afẹ́lómi lọ́mọ àwọn èèyàn máa lára ẹ̀ ọlọ́run àṣẹ nǹkan àbíbùgbé fáwọn ẹrú rẹ̀ àwọn kan sì máa lára ìlara àrùn ọkàn odò kánsà lọ tó ti sẹ́ síyàn la àdáwò ti dé ẹ̀gbọ́n tọ́lọ́mọba aláǹsọ nínú Al-Qur'ani Karim ọlọ́run dídí sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní kulillahumma malikal mulk eré ànábì máa sọ pé ìwọ ọlọ́run ọba ọba tí bùyàn lọ́lá tìlí múlíkà máa ń tàṣà ìwọ Allah nílò ń fún ẹni ọba wù lọ́lá Allah ní bùyàn gbogbo ẹbí ọba sáré lọ pátá bá Allah ọba ti fún ọ òní ni ẹni tí ọba wá rí aláàní òfun wọ̀tẹ̀ǹzẹ̀ olùmúlíkà mímọ̀ tẹ̀ṣà ọlọ́run bá nílẹ̀ ànábì máa kìmí máa kìmí máa sọ pé ìwọ ọlọ́run wọ Allah ìwọ lọ gba ọlá lọ́wọ́ ẹni ọba wù ọ́ sẹ́rí ẹni tọ́lọ́run ọba Allah ọba gbọ́ ọlá lọ́wọ́ ẹ̀ kí gbogbo ayé ó péjọ ọlá ọwọ́ rẹ̀ ò ní bọ́ọ̀lẹ̀ ẹni tọ́lọ́run ọba Allah ọba gba ìmọ̀ lọ́wọ́ ẹ̀ kí gbogbo ayé ó péjọ ìmọ̀ rẹ̀ ò ní jọba ẹni tó lọ́wọ́ bá aláwọ̀ bá gba ìkẹ́ ẹ̀ nínú àwọn ìdẹ̀ra ayé tọ́lọ̀ ń ṣe fún kí gbogbo ayé ó péjọ ìdẹ̀ra náà ní bọ́ọ̀lẹ̀ ṣọ́tò alimuran kurantir aya twenty six lọ́lọ́run ti jí ó yé wa yí pé ẹ má dára yín láàmú èmi ní ń bun ẹni ọba wù mí èmi ní í ṣe gbà lọ́wọ́ ẹni tó bá wù mí níta ṣe tọ́lọ́wọ́ bá aláàtí ó fi gbà amara Allahu Nabiya, ọlọ́run pa nabi láṣẹ sayyidal awwalina wa imamal mursalin ọlọ́run pa aláṣẹ àṣẹkínlọ́pá bí ta áwù fi mi ṣáàrì hàṣìlì wípé kọ́ máa dákẹ́ o kọ́ máa jẹnu kọ́ máa ṣàdúà kọ́ máa ṣàdúà kí aburú àwọn tí wọ́n lára rẹ̀ kọ́ máa bá ṣe kí ni wọ́n lára lára nàbì àdáwà àdáìl ìmọ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run ọba yẹn òun náà lọ́fà lára ìmọ̀dá nàbì níyẹn òun náà lọ́fà lára ipò tọ́lọ́ngbà nábì sí yẹn kọ́ máa tún ayé ṣe ìlọ́fà lára lọ́dọ̀ àwọn tó fẹ́ bayé jẹ́ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí wa kí ló dé tọ́lọ́n fi ní káàdì nábì ọmọ sáájú nítorí pé ẹni tí ń lára ìjọ wà lẹ́mìí ẹ̀ eré tí ọmọ sá òun náà ní kọjá pé ẹni tọ́lọ́n bá aláàkẹ́ tọ́lọ́n sànú bí àánú náà ó sì bọ́ kíkẹ́ náà ó sì bọ́ lára rẹ̀ láàfin mọ̀ pé ẹni tó ní lára láà aláàrẹ̀ ni. Maridun wọ́n mọ̀tọ̀rọ̀ rírun aláṣẹ́ni ọkàn rò níbalẹ̀ tí má ti ń rí orí ọmọ làkejì ọlọ́run bá aláwọ̀ sọ fún ànábì pé má dákẹ́ o má dákẹ́ o má ka fálákì o má ka suratul fálákì nítorí àwọn onílára kí èrò wọn má bàa ṣẹlérí rẹ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọ̀sẹ̀ tọ́lọ́wọ̀n ṣe fún sórí tọ́lọ́wọ̀n bá ṣe fún yẹn kò tún máwọn ẹlòmíì ètò wà nílé ayé kọ́lọ́wọ̀n bá aláwọ̀ kẹ́ kọ́ má sáwọn tí wọ́n má lára rẹ̀ ọlọ́wọ́n bá ní kúlì a'udhu bi rabbil falaq ìrìn ànábì má dákẹ́ má jẹnu ipò yìí má wàṣọ pẹ̀lú ọlọ́wọ́n bá tó ní àṣùbà min sharri ma khalaqa níbi aburú àwọn ẹ̀dá ọlọ́run kọ́ máa ṣe mí ànábì ní a'udhu yìí má wàṣọ bi rabbil falaq pẹ̀lú ọlọ́run ọlọ́run làá fi wàṣọ àní ọmọ sọ nǹkan kọ́ ọlọ́run rẹ̀ anábì máa dákẹ́ máa sọ pé a'udhu bi rabbil falaq yìí máa sásọ́dọ̀ wọ ọlọ́run wọ́n bá tó làṣùbà min sharri ma khalaq kí aburú tọ́ dáwọ́ máa ṣe mí omi sharri ghasikin idha waqaba yìí máa sásọ́dọ̀ wọ kí aburú òru kọ́ máa ṣe sásọ́dọ̀ wọ ọlọ́run wọ́n máa ń di nǹkan papọ̀ tí wọ́n máa so nǹkan papọ̀ gbogbo nǹkan bá wò kan so pọ̀ wọ́n mi ṣáàrì hásìdì ìdá hásàdà ibi à ń lọ gan nìyẹn e. ọlọ́run ìyá nàbẹ̀ mọ́dákẹ́ máa sọ pé kémi ọlọ́run kì í máa sọ níbi aburú àwọn onílára ní gbogbo ìgbà tí wọ́n bá ń pẹ̀gàn aburú tó wà lẹ́mìí wọn kọ́ máa ṣẹlẹ̀ sí ọ. suratu alfalak quran one thirteen gbogbo wa ká máa kà á ilé ọ̀ máa kà taburú òfin ní sí ọ ilé ọ̀ máa kà tí oògùn òfin ní mú ọ òun náà lọ́ọ́ máa kà tí aburú àwọn onílára tí òfin ní sẹ́mọ́ ọ̀la àti èrò burúkú wọn pékèrò dalil kí là ń gbọ́ yí nínú sóra yìí à ń ka lọ́pọ̀lọpọ̀ ó náà ni pé aburú máa wá lọ́tọ̀dọ̀ àwọn tí wọ́n máa ń lára látara pé wọ́n rí orí kan lára rẹ̀ táwọn nírú ẹ̀ àbí wọ́n nírú ẹ̀ àmọ́ wọ́n fẹ́ kí wọ́n náà ní àbí wọ́n kó ní tó tàwọn ọlọ́mọsọ sẹ́ni àmàjò owó owó da wọn a máa pe owó gbà wọn máa pe ní alhassan sẹ́rí owó òun náà ni pé kéèyàn máa ju owó orí lára ọmọlàkejì kọ́ máa wá ṣàdúrà fún ẹni yẹn pé kọ́lọ̀ májà burú sí orí rẹ̀ kọ́ máa tọrọ àlùbáríkà fún kọ́ máa wàá gbèrò kóore náà bàjẹ́ kóun náà máa tọrọ rú ẹ̀ eléyìí dáa musulmi ama jowu anabi ni dara ahadukum من نفسه aw malihi aw من akhihi ما يعجبه. anabi ẹni kọ̀ọ̀kan yín tẹbárí nǹkankan lára ara yín abẹẹrí nínú dúkìá yín abẹẹrí nǹkankan lára ọmọ ya yín nǹkan tó jẹ́ pé ó wù ẹ̀yin náà falyad'u lahu bilbarika anabi ni máa tọrọ kọlọmọba àlá kó fi alibarika sí nǹkan náà ha ìpè ha ìkọlọmọ sí fún yìí kọlọmọ alibarika sí anabi àdúrà ni ẹ máa ṣe fún tẹbàtún sàdúrà fún tìyín náà máa dáa fẹ̀yìn nàlẹ́ àyìn haq ànábì nítorí pé ojú wa o kí náà pẹ̀lú ojú òun náà ni ká wo oore ká wá dà ní aburú kálí jàǹdà wọn wà lónìí bàǹkan yẹn jẹ́ tọ́lọ̀mùbá fẹ́ àmọ́ tó bá ti ń ka fálákì wọn ràdí ràdí nǹkan kan ò ní ṣẹlẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba Allah ó kì wá nílọ nínú alukur'an ó jẹ́ àmà pé ìmọ̀ bínú orí ọmọ làkejì aburú ńlá ni ọlọ́run ọba Allah ọ sọ fún wa yìí pé ta láyà nù yín ta lọ láyà nù yín tí wọ́n máa wá lára àwọn tèmi ọlọ́run ọba dá lọ́lá àbí èmi ọlọ́run ọba mo bù fún ọ nínú kẹ́mi ọlọ́run ní am yahsaduna an-nasa ala ma atahumullahu min fadlihi ọlọ́run ọba ní sí àwọn èèyàn wọ́n máa lára ni wọ́n máa lára àwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ pé èmi ọlọ́run ọba bù ìkẹ́ fún wọn wọ́n máa lára lérí ìkẹ́ tí mo ṣe fún wọn èmi mo fún wọn lọ́lá mi kìí ṣe pé àwọn ni wọ́n ṣe fúnra wọn èmi ọlọ́run bá fúnra mi náà ni mo dá wọn lọ́lá ọlá yẹn mi ń fọ́dìlì yìí ọlọ́run ní ọlá mi ni èmi mo wá bùn wọn ẹ dákun ẹni bá ń bínú oore ọlọ́run ń bínú ọlọ́run ni ẹni bá ń bínú iṣẹ́ ọwọ́ ọlọ́run ń bínú ọlọ́run ni suratul nisa Quran four aya fifty four ọlọ́run tún ní àwọn àwo ni wọ́n máa lára láàrin yìí sọ wọn mọ̀ pé èmi ọlọ́run bá ni mo dá lọ́lá náà ọwọ́ ń bínú oore tọ́lọ́run sọ fẹ́ gbọ́n rẹ̀ ọlọ́run ṣe fábúrò rẹ̀ ọlọ́run ṣe fọmọ kéwò rẹ̀ ọlọ́run ṣe fún àfa rẹ̀ òun bínú rẹ̀ tọ́lọ́run bá ṣe fún ìyàwó rẹ̀ àbọ́kọ rẹ̀ kọ́dà ẹlòmíì ń bínú rẹ̀ tọ́lọ́run ṣe fún bàbá rẹ̀ ẹlòmíì ń bínú rẹ̀ tọ́lọ́run ṣe fún àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹjọ́ kàwé ẹjọ́ kéwú ọlọ́run dá lọ́lá ọwà ńlára ẹni yẹn kò ń bínú sí oore ọlọ́run tó wà lọ́wọ́ ẹ̀ ló ń bínú sí oore yẹn kọ́ wa tó ń bínú sí ọlọ́run bá tó sọ̀rọ̀ náà ló ìtọ́lọ́n bá pín ta ni ó tún pín ìtọ́lọ́n bá pín fún yàn ta ni ó fún yàn ẹni tí ma ti ń bínú orí ọlọ́run ti ń bínú ọlọ́run ẹni mi sì ń bínú ọlọ́run ọba ọlọ́run ní ìpín orí kan àwòsàn àròsọ kánábì tó lọ anábì sàlàyé anábì sàsọ́ọ̀lẹ̀ anábì ní wala tabaghadu ẹ má ma bínú síra yín wala tabaghadu ẹ má ma bínú síra yín ọmọ yẹ́sìn wala tahasadu ànábì ní màmá lára oore tí ń bẹ lára ọmọ làkejì yín wala tahasadu ìbẹ́ yìí náà ń bèèrè lọ́dọ̀ ọlọ́run wala tadabaru ẹ má kẹyìn síra yín wa kunu ibadallahi ikhwana ẹ kí ló dẹ̀ jẹ́ ẹrú ọlọ́run ọba kẹ́ múra yín lọ́mọ ya ànábì ní ká má lára ọwọ́ alẹ́lẹ́sìn ni ọwọ́ ń bínú orí ẹ̀yọ́ lẹ́yìn náà ẹni wọ́n lára àwọn nǹkan oní òmójútó tí èrò burúkú wọn òfin ṣe máa la ẹni tí wọ́n lára yìí kí ní mọ̀nà tá a fún kípa àwọn tó dé bá nítorí pé ẹni tí ń bí orí ọlọ́run ah, ọlọ́run hàn lè mà á máa ṣàlàyé jẹ́mẹ́jẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.